اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé kí o madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. bisimilahi rahman rahim. الحمد لله والصلاة والسلام الأتمان الأكملان على خير خلق الله أجمعين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه وسبيله إلى يوم الدين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ó ṣàánú wa tó ní káwa náà àlàyé láàárọ̀ yorùbá náà ni adúgbò fún ètò tí a ti ń retí ní hadiyu nabi òun kalẹ̀ sí etí ìgbọ́ wa ti lè kẹwà máàdù umar bin al-khattab tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lábẹ́ àṣẹ fadila tó sheikh lè ti ṣe pé àwọn náà ni a mọ̀ gbọ́rọ̀ wọn ní àárọ̀ yìí abu musa abu ibrahim ibn saleh aganija kọlọmọba subhanahu wa ta'ala kọmọ ṣàjẹ kí aláfíà ara kí o máa gbogbo pẹ̀lú yín gbogbo gbà kọmọ ṣàbà gùn yín lẹ́mí lórí dáadáa kọlọmọ ṣàjẹ ṣe súnà anabi sallallahu alayhi wa sallam kọmọ ṣàjẹ ṣe ti tẹ́fì lọ pàdé ọlọ́wọ́n ọba ìtàn fi ní ìbáraẹnisọ̀rọ̀ láàárọ̀ yìí pẹ̀lú gọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọ̀nà ni nípa sọ̀láàtú tarawih sọ̀láàtú tarawih àwọn kókó kan wà ń bẹ̀ tá a fẹ́ fi yíra wa láàárọ̀ yìí eh, afẹ́ka tẹ́tí ká gbọ́ dáadáa kọ́lọ́n kò mọ́ṣáà fi ṣe wa láǹfààní bisimilah. bisimilah walhamdulilah wàláhìláhìláhù wàláhù akbar ọ̀pẹ́ni fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún wa síwájú wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́wọ́n ọba kọ́mọ́sá gba ọpẹ́ wa àti ẹ̀yìn wa abẹ ọlọ́run ọba níbi tí a bá àwẹ̀ rọmọdọ́nà dé yìí a rí i pé ó ti dá méjì àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́mọ́sà jẹ́ ọ̀rọ̀rùn fún wa láti tún gbà yókù náà kó sì gbà ní ìjọsìn fún wa. èyí tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ òun náà ni tí a ti gbọ́ àkọlé rẹ̀ ń òun náà ni wọ́n pè ní sọ̀látù tarawih ìrún èyí tí a máa ké lásìkò ramadan tá à ń pè ní ìran asámú èyí tí gbogbo wa tó ṣe pé kí mọ́sálásí káàkiri kò sí mọ́sálásí tó ṣe pé òun èyí tí kí ìran yìí àwọn àgbọ́yé kan ń bẹ lórí ìrùn yìí tó ṣe kí ó kí àwọn mùsùlùmí ká gbọ́yé ọ̀pọ̀lọpọ̀ wa láàmú àwọn nǹkan kan tí ìrùn yìí kó sínú ọ̀pọ̀lọpọ̀ wa lásìmọ́ láàkín sábà tẹ̀ láwọn nǹkan tí ọ yẹ ká fi bá ìrùn yìí lò àkọ́kọ́ ni pé kí là ń pè ní sọ̀rọ̀ àtútàràwì nínú ẹ̀sìn wa òun náà ní irun kan èyí tó ṣe pé tó ṣòro láha alìjàmáà fi rọmọdọ́n irun kan ni tó ṣe pé ọlọ́wọ́n bá subahana wọ̀tàhálà ọ̀yọ̀ǹda fún wa nípa pé kama máa kí i ní jàmá ramadan a sì máa kí i ní gbogbo ẹ̀yìn ìgbà tá a bá ti parí irun sọ̀látùlẹ̀ ìṣáì títí tí alfajari ó fi yọ àsìkò tó bá rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa láti ẹ̀yìn irun sọ̀látùlẹ̀ ìṣáì láàmà kí títí tí alfajari ẹlẹ́ẹ̀kejì ó fi yọ. irun yìí rọmọdọ́nà ni ó yí ọkọ rẹ̀ padà tá a fi ń pè ní sọ̀látù tàràwé òun náà ní irun èyí tá a máa kí tá a máa pè ní kìámù lẹ́ẹ̀l nígbà tí ọba sí rọmọdọ́n èyí tí kálukú máa dìde kí tó sì pa àtúrà àwọn kan lónìí gan wọn tún máa kóra wọn jọ wọn máa kí lóṣooṣù àwọn míì lẹ́ẹ̀mejì lóṣù tó ṣe pé gbogbo àwọn tí wọ́n ń kí èyí náà ní tá a bá padà wò wọ́n á rí i pé èyí wọn ò bá lànà lọ torí pé tàràwé nìkan ni ẹ̀sìn gbé kalẹ̀ fún wa ká lè kí ní jàmá nítorí pé ó rinlẹ̀ nínú iṣẹ́ ànábì sọlọ́láhu alayhi wa sallam ó sì rinlẹ̀ nínú ìṣe àwọn sọ̀hábà ànábì sọlọ́láhu alayhi wa sallam ní pé wọ́n máa kí ní jàmá. àmọ́ irun kìámù lẹ́yìn lèyí tá a máa kí síwájú kí rọmọdọ́nà ó tó dé eléyìí ni islam ọgbà wá láàyè ká máa kí jàmá bèlè tàṣíkà wà dájọ́ sí bèlè tàṣíkà máa wá kí lóṣooṣù àwọn tí wọ́n ń serú eléyìí èyí tí orin èyí tó clear náà ni pé wọ́n fi ń tako ìlànà anabi wa muhammad sallallahu alayhi wa sallam àyàfi tó bá jẹ́ pé jamaa yìí ọjà wa ni láì ṣe pa àjọ ní àdéhùn kan láàrin ara wa bóyá ìyàwó kan ọkọ dìde nkírun ó sì rẹ̀ ìyàwó kò láǹfààní àti lè ka púpọ̀ ṣòwò wà wípé kí n jọyàn ọkọ òun lóru kan nínú àwọn òru tọkànjá wa eléyìí ló lè fa kákéèké àmúléèlè káké níjàmá àmọ́ tó bá ti yẹ lẹ́yìn bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ tajud night èyí tí àwọn èèyàn ń ṣe káàkiri yẹn nínú ẹ̀sìn wa tọ́ èyí tá àwọn ń pè ní tajud yìí àbí kéè àmúlé nínú lásìkò tí ò sí ramadan tí ramadan náà bá ti dé òun ló di sọ̀látò tàràwí kí ló wáá fà tá a fi ń pè sọ̀látò tàràwí wọ́n ní pé nítorí pé irun kan ni tó ṣe pé kana nasu yajilusuna lil istiraha bẹ́yìnà kúlẹ̀ arba irakaat nítorí pé àwọn èèyàn wọn a máa jòkó láti sinmi láàrin ìrún mẹ́rin mẹ́rin tí wọ́n bá kí eléyìí máa fà á tó jásí pé ní eléyìí lọ́ fà á tá a fi ń pè ní sọ̀láàtò tàràwé inú sọ̀láàtò tàràwé yìí ọ̀ dá fún ẹnì kọ̀ọ̀kan kó kí lọ́lọ́dọọdán ó sì da kákin ní jàmá pàápàá jùlọ tá a bá kí lọ́lọ́dọọdán á kí nínú ilé wa torí pé èyí tó lóore jù nínú ìrún tọmọ nìyẹn máa kí tó bá jẹ́ náà fílà òun náà ní kọ́ máa kí nínú ilé rẹ̀ kọ́dà a lè kí sọlá tó tàràwé èyí a lè kí ní jàmá nínú ilé a sì lè kí ní jàmá ní inú mọ́sálásí tọ̀ àmọ́ tó bá ti yẹ lẹ́yìn sọ̀látù tàràwé àwọn ìrún nẹ́fìlà mi ta bá fẹ́ kí kọ́dà kọjá pé ìrún nẹ́fìlà èyí tí ó síwájú ìrún wákàtí márààrún ni àbí ìtọ́wà lẹ́yìn ìrún wákàtí márààrún inú ilé ni a ti fẹ́ ká kí àyàfi ìrún ọ̀ràn èèyàn nìkan ni ọlọ́run ọba ní dandan ni kí ọkùnrin kọ lọ kí nínú mọ́ṣáláṣí eléyìí ni àlàyé díẹ̀ nípa ń tà ń pè ní sọ̀látù tàràwé tọ̀ kí wá ní ìdájọ́ ìrún yìí nínú ẹ̀sìn wa torí pọ́ yẹ ká mọ̀ dájọ́ rẹ̀ àwọn kan lónìí wọ́n nígbàgbọ́ pé téèyàn ọba ti kí irun ásámú irú èèyàn bẹ́ẹ̀ ni kò lẹ́tọ̀ọ́ àti gbàwẹ̀ ramadan ẹ̀ẹ́rì ní fi máa ṣẹlẹ̀ níjọ́ tá a bá fẹ́ máa wẹ̀ tá à ń retí pé àmóṣù àbá àmóṣù eléyìí máa fà táwọn kan ní àwọn gbọ́dọ̀ kí ásámú kalẹ̀ síwájú àwọn máa máwẹ̀ tàwọn lọ́la ń túláàsì tẹ́ bá wá rẹ́ni tó ṣe pé kọ̀ọ̀ká ásámú ọ gbọ́ lóru kí wọ́n wọ́n rọ́ṣù ni irú ẹni bẹ́ẹ̀ ni ọ wá bẹ̀rẹ̀ sí ní gbàwẹ̀ wọ́n ni ẹ̀ ń gbàwẹ̀ láìka asámú eléyìí ni àìmọ́mọ̀ dájọ́ tí wọ́n ń pè ní asámú òun lọ́fà tá a fi ń sọ bẹ́ẹ̀ ẹ̀rí asámú yìí nínú ẹ̀sìn ọba tí ó nabi wa muhammad sallallahu alayhi gbogbo àwọn àfáà yé wọ́n gbà pé asámú yìí sunnatun ìlànà nẹ́bì kan ni tọkànpá tó ṣe pé téèyàn bá ṣe oríire ni fún yàn bá dẹ̀ ṣe é kìí ṣe tí ń túmọ̀ sí pé tá a bá ní lànà ànábì ni tọkànpá kìí ṣe ìlànà ànábì tọjọ́ràn yàn ìlànà tọkànpá ni ìtumọ̀ rẹ̀ ni pé bá ọláwẹ̀ sì kò so papọ̀ mọ́ra wọn kì í sòun lọ́lọ́run fi ní ká gba ọlọ́run fi tẹ́wọ́ gbà rẹ̀ lọ́wọ́ wa kì í sọ̀rọ̀ ẹ̀yàn níbi ọ̀rọ̀ ẹ̀sìn wa àmọ́ tíyàn ọba ṣe é tíyàn ọba kí i ládàá rẹ̀ ò ní kún kẹ́kẹ́kẹ́kẹ́ bó ṣe yẹ kó kún lọ́dọ̀ ọlọ́run ọba pàápàá jù lọ gbogbo àná la mọ̀ pé nínú àwẹ̀ yìí lọ́lọ́run ọba máa sábà ṣàforíjì fún yàn làwọn yẹn sì máa sábà dọmọ àlìjánná lọ́pọ̀lọpọ̀ junú àwọn oṣù míì lọ ló fi jẹ́ pé káká sáàmù yìí oríire ńláńlá bẹ́ẹ̀nbẹ́ fáwa mùsùlùmí á ti bẹ̀ á máa rí ládàtọ́pọ̀ tọ̀. eléyìí ni ìta ń pè ní ìdájọ́ ásámù ẹlẹ́ẹ̀kejì nínú tá a fẹ́ ká gbọ́ yé ọláwọ̀ ní bẹ fún ásámù yìí àwọn dáadáa wo láàrin ní àtàrà rẹ̀ tá a bá kí ọ wà nínú ọ̀rọ̀ àbí ọ̀rẹ́ ìrọ̀ ẹgẹ́ bó sì wà nínú sọ̀yìn hain tíra al-imam al-bukhari àti al muslim nípa pé anabi wa muhammad sọ pé mọ̀nkọ́ ọmọ rọmọdọ́ọ̀nà ẹnikẹ́ni tó bá dìde tó bá ké tó bá kí irun asámú tó kí nínú oṣù rọmọdọ́ọ̀n ìmọ̀ọ́nán wàtísàbà tó kí nẹ́ni tó nígbàgbọ́ sí pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun ló ṣe nǹkan yìí òun ló ṣe ní ló ṣe lọ́tọ̀ fún wa òun ló sì ṣe ní pé ká máa kí i òun ó ń bẹ nínú gbàgbọ́ pé ọlọ́run ọba aláà ló ṣe ló fi ẹ̀sìn ẹni tó bá nígbàgbọ́ sí bẹ́ẹ̀ wà tí sáàbà tó sì tún ro kan pé kọ́lọ́run ọba subhana wọ̀tàhálà yóò sàn òun lẹ́sàn-án lérí pé ìdààmú tóun ṣe tóun fi kí irun yìí tó ń ro kan pé ọlọ́run ọba yóò sàn òun ní ẹ̀sán ni pé mẹ́ta kọ́ ń ó ní ọlọ́run ọba subhana wa ta'ala yóò ṣàforíjìn àwọn ẹ̀sẹ̀ tó ti ṣẹ̀ síwájú láwọn ọdún tó ti lọ yóò ṣàforíjìn rẹ̀ fún àbí ká sọ pé àwọn ẹ̀sẹ̀ tó ṣẹ̀ síwájú kó tó di pé ó kí irun ásámù yìí eléyìí ni ọlá àtọrẹ bàǹtàbàǹtà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi jẹ́ pé gbogbo àwa tó ṣe pé táwọn ẹ̀ ti ń dá méjì báyìí àwọn ò ní fẹ́ kírun ásámù yìí mọ́ a ti máa sá mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ó ti máa joro nísìn ẹ dákun kámọ̀ pé orí ńláńlá bàǹtàbàǹtà ti ń bẹ níbi ásámù yìí nì kí a fẹ́ kí gbogbo wa kájọ jàre kí a máa kí dáadáa. tọ́ dára ń tọ́ yẹ ká tó gbọ́yé níbi ọ̀rọ̀ ásámù yìí tá a sì fẹ́ kí àwa mùsùlùmí kádìmú dáadáa òun náà ni pé ásámù yìí ní bá a ṣe máa kì sífọ́tò sọ láti tarawí ó ní bá a ṣe máa kì eye mélòó lọ yẹ ká kì gan ọ̀nà wo lọ́yẹ ká gbà ká fi kì tá à muhammad sallallahu alayhi wa sallam tó gbà tó fi kí tí oríire tó fi jẹ́ tiẹ̀ tó fi jẹ́ tàwọn ọmọlẹ́yìn rẹ̀ ní ẹ̀yìn ikú rẹ̀ àwọn eléyìí lára ń tí ọ kí èmi àti yín kí a gbọ́yé ni torí pé lónìí lọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí wa ọ̀nà kan náà ni a máa gbà tá a máa fi kí irun sọ̀láàtù tàràwé irun sọ̀láàtù tàràwé yìí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé sunna ni nínú àwọn àlàyé tí a ti ṣe. Uh, àkọ́kọ́ nǹka tá a máa ń ké tó gbajúmọ̀ jùlọ pàápàá jùlọ èyí tó hàn nínú sunna anabi wa muhammad pé òǹkà àkọ́kọ́ tá a lè fi kíta sọ̀rọ̀ tàràwí òun ni ká kíní mọ́kànlá ẹ̀yọ mọ́kànlá eléyìí ló sì lóore jù torí pọ́nrin lẹ̀ nínú àdéhùn ìyá wa aisha rọ̀dí aláwọ̀ tá a là á nìyà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé kéèfà kánà ti sọ̀lá àtúnàbí yìí sọ́lọ́láhu aleyhi wa sallam fi ramadan wọ́n bèèrè lọ́dọ̀ rẹ̀ pé bó ni ìran ànábì ṣe máa ń rí lóru ramadan bó ni ìran ànábì ṣe máa ń rí lóru ramadan bó ni ṣe máa kí fakọ́ àlàtì aisha wa dá ọ lóhùn pé mẹ́kánná rasulillahi yazidu fi ramadan wàlà fi ghairihi ala ìxìdá aṣèrò taraka ó ní ànábì wa muhammad sallallahu alaihi wa sallam kì í ṣe àlékún lórí ẹyọ mọ́kànlá nígbà tí rọmọdọ́nà bá wà àtìgbà tí ò bá sí rọmọdọ́nà tó bá ti kírun rẹ̀ lóru àmọ̀ọ́kè ní mọ́kànlá mọ́kànlá ní mọ́ọ́kè tó túmọ̀ sí pé yóò ke ní bóyá méjì méjì ni tí ó fi wá dérí mẹ́wàá yóò wá fi ẹyọ kan lè àbí kó ke ní méjì méjì kó wá padà kí dérí mẹ́jọ kó wá kí mẹ́ta papọ̀ lé e lórí. nínú àwọn nǹkan tá a tún máa fi kí sọ̀lá tó tàràwì èyí tí ó jẹ pé léyìí ó gbajúmọ̀ lọ́dọ̀ wa dáadáa òun ni kákí sọ̀láàtù tàràwí kákí lẹ́yọ mẹ́tàlá ẹ̀yọ mẹ́tàlá bóyá ká ọkọ́ kí méjì méjì kákí ní ní mẹ́wàá kakọ̀rọ̀ wá fi mẹ́ta ní lélẹ́rí tá a máa pè ní wétèrè. eléyìí náà ni gbogbo ẹni tó bá ń kí tiẹ̀ náà ní mẹ́tàlá òun náà ni ó rí ẹ̀sìn ṣe ó rí ẹ̀sìn ṣe torí pé ó nílẹ̀ nínú. No, hadisi abdullahi ọmọ abbas tó sọ pé kánà rasulillahi sallallahu alayhi wa sallam yusalli minna layli taraka ikú anabiwa muhammad sallallahu alayhi wa sallam ima loru a irun oru rẹ̀ ti ima ki ima kí ẹ̀yọ mẹ́tàlá eléyìí ló jẹ́ ká mọ̀ pé nínú àwọn ọ̀nà tá a tún gbà tá a fi kí irun tó òun ni ká kí eléyìí ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òǹkẹ́ ẹlẹ́ẹ̀kẹta tá a tún lè fi kí tàràwí òun ni ká tún kí jù báyìí lọ ká kí jù báyìí lọ bó bá wù ọ́ o lè kí fifteen tó bá wù ọ́ o lè kí seventeen tó bá wù ọ́ o lè kí twenty one tó bá wù ọ́ o lè kí eh, twenty three àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó bó bá sì fi lágbára ma ní ìbámu sí ọ̀rọ̀ èyí tí anabiwa muhammad sọ pé sọlá tó lẹ́yìn máfìnà máfìnà anabi ní irun òru tẹ rí yẹn o méjì méjì náà láàmà kí méjì méjì náà láàmà kí títí tí ó fi rẹ̀ wá. tọ́ tábà rẹ̀ ni ti ń kí twenty one táà rẹ̀ ni ti ń kí twenty three bó ti ṣe kẹ́kọ̀ọ́ gbajúmọ̀ ní àwọn àwọn dúwàlù àròbíyà káàkiri ìyẹn ni pé àwọn ìlú lárúbáwá tó ti pé ọ̀pọ̀lọpọ̀ ń táwọn máa kí lélẹ́yìí eléyìí náà ni kò sí ń tọ́ ta kó kásá àmọ́ sọ pé dandan ń tọ́ yẹ ká kí nìyẹn bí àwọn kan tó ṣe pé tó bá ti dẹ̀dúlé látọ̀lẹ̀ kọ́dírì náfìlà ọgọ́rùn-ún wọn làwọn fẹ́ yàn tó láàsì ìmẹ́ni tó gbé wàhálà lẹ́yìn lérí ìmẹ́ni tó gbẹ́rù lẹ́yìn lérí tẹ̀ wá ń ro kiri tọ́run wá wọ̀ yín tẹ̀ wá máa ń tẹ̀ ń ṣe eléyìí ni bó bá tẹ̀jẹ́ pé tó bá tiẹ̀ wọ lẹ́mìí láti ké bẹ́ẹ̀ ẹ̀hẹ́n tó o sì yàn fúnra rẹ tọkàn tiẹ̀ wọ́ kó o kí bẹ́ẹ̀ à ní mú ọ sí àmì ìwò ni kẹ́ ibi kalẹ̀ pé torí èyí tó hàn ní pé ìnira máa wà ń bẹ̀ ìnira máa wà ń bẹ̀ fẹ́yìntẹ́ǹkì ẹ̀ tún wá ní kí bó ṣe yẹ kẹ́ kí gan láàrin òru kan ẹ̀ sì kí náà fi lọ́gọ́rùn-ún ajẹ́ ala ala ala. àlà lẹ́ẹ̀mà sí kẹrin lẹ́ẹ̀mà sí ń bẹ̀ eléyìí jẹ́ òǹkà ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ẹ̀kẹta tá a lè fi kà àyànnú sọ̀lá tó tàràwí nínú àwọn ọ̀nà òun ni pé kíni atún lè kí a lè kí ní márùn bákan náà a lè yẹn kú sọ̀lá tó tàràwí ìrún asámúnì a lè kí márùn bákan náà a kí méje bákan náà a kí a kí mẹ́sàn gbogbo eléyìí níbẹ̀ nínú súnà anábíwá muhammad sallallahu alaihi wa sallam wọ́n bẹ̀rẹ̀ lọ́dọ̀ ya wa aisha rọ̀díyàlláhu ta'ala ni ànípa pé bóun ni ran anabi ṣe rí ó ní anabi àmà kírun rẹ̀ sábùcún àmà kíní méje wà tísìcún àmà kíní mẹ́sàn-án wà ìhìdá aṣèrọ́ta rákà anabi ń gbà mí sí ni àmà kíní kíní àmà kíní mọ́kànlá eléyìí jẹ́ ká mọ̀ pé àwọn oríṣiríṣi ọ̀nà tí a lè ẹ̀rí pa ti ka ọ̀nà bíi mẹ́fà tó débi gbogbo àwọn ọ̀nà mẹ́fẹ̀ẹ́fà yìí àwọn òǹkà mẹ́fẹ̀ẹ̀fà yìí náà la fẹ́ ká máa fi kírun wa nínú mọ́ṣáláṣí ká lè máa fi yé súnà ànábì wa muhammad kọ́mọ̀bà jẹ́ ní tó ṣe pé àwọn èèyàn padà wá gbàgbé láwùjọ wa tẹ́bárẹ́ ní tó kí bẹ́ẹ̀ lónìí àwọn èèyàn fẹ́ bu wọ́n fẹ́ sọ lẹ́nu pé irú èrò tó lélẹ́yìn àtọ́ rírú eléyìí rí o n ti ń fa ni pé a ti máa pa lérí ọ̀nà kan bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ọ̀nà yìí ní ń bẹ ẹ jẹ́ ká jọ ọjà rẹ̀ ká gbìyànjú ká yẹ súnà nẹ́bì lẹ́nu àwọn ọ̀nà yìí ká fi ta àwọn èèyàn jí nínú mọ́ṣáláṣí wa torí pé wàhálà pọ̀ tá a bá ní pé dandandandan mọ́kànlá náà láàmú kí àbí dandandandan eh, mẹ́tàlá náà láàmú kí ń bẹ nínú wa ń gbà mí kódà ìmọ̀mú ń gbà mí yọ rẹ̀ kò ní yóò ní lára agídí ní òfin kí wàlá yukallifulahu nafsa illa ọsẹ aha gbogbo wa náà lásìmọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò làbọ̀ wálẹ̀ lọ́rùn àwọn àfihàn kan tó ṣe bẹ́ẹ̀ kíni tí a bá nílágbára láti ṣe torí ìdílé ìjàmá mùsùlùmí ẹ má jẹ́ máa fọ́ọ̀sì ara wa pé dandan dandan kan náà láàkì ká tún máa kí ìwọ́nú ara wọn pàápàá jùlọ ọjọ́ tó bá rẹ̀ wá àbọ̀rẹ̀ àwọn èrò ẹ̀yìn ká kí wọn bẹ yìí tá a bá ní lágbára yàrá dẹ̀ sí lágbára dáadáa a tún lè kí ju thirteen tí a máa kí lọ ẹ wá rí gbogbo àwọn òkàtà kàkálẹ̀ yìí ó ní àwọn ọ̀nà tá a tún máa gbà fi kí tí ó tún fi dáa ọ̀nà tó gbajúmọ̀ tá a tún fi gba aládá tá a sì fẹ́ ká tún máa yí eléyìí náà ọ̀nà tó gbajúmọ̀ jù lọ́dọ̀ àwọn èèyàn òun náà ni kọ́ máa kí méjì kọ́ máa sálámà kọ́ máa kí méjì kọ́ máa sálámà ẹni tí bá ń ké báyìí eléyìí ni ìpìlẹ̀ eléyìí jẹ́ ọ̀nà kan tá a lè gbà fi kí àwọn àrùn tá a sọ yìí tọ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ni ká kí mẹ́rin ká kí mẹ́rin mẹ́rin yìí tá a bá wá fẹ́ kí kọjá sí pé ní a kì í papọ̀ lẹ́ẹ̀kan náà ìyẹn ni pé a ní jòkó lérí méjì gbèlè tàṣípà sálámà a kì í rákà mẹ́rin papọ̀ a ní jòkó tá a fi parí ẹlẹ́kẹrin tá a bá parí ẹlẹ́kẹrin a ẹsẹ̀ wàá jòkó a sàtáyà a sálámà a wàá sinmi lẹ́yìn rẹ̀ a tún wá kí mẹ́rin irú rẹ̀ bẹ́ẹ̀ náà rákà mẹ́rin tẹ̀léra wọn láláì jòkó láláì sàtáyà bíyàn bá tiẹ̀ bíyàn bá tiẹ̀ bíyàn bá jòkó léyàn sàtáyà tó bá ti jòkó sàtáyà ò sí náà nù. No ó kì í lera wọn gẹ́gẹ́ bó ṣe máa kí méjì lera wọn bẹ́ẹ̀ ló ṣe kí mẹ́rin lera wọn tó bá ti wá parí mẹ́rin ọ ẹsẹ̀ wàá jòkó ọ sàtáyà ọ sàlámà eléyìí ọ ìlara súnà nàbì ni ọ ẹsẹ̀ wàá kí mẹ́ta lé lára súnà nàbì wa muhammad ni eléyìí yẹn lè nínú hadisi ìyàwó aisha nígbà tí wọ́n bẹ̀rẹ̀ nípa àrùn ànábì lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú buhari ànábì aisha sọ pé falatas alihusni hinna wọ́tò hinna má béèrè nípa bí irun tá anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó kí ní raka mọ́kànlá àfa ó fẹ́ tíráyè bó ṣe dáa tó ni ó sì fẹ́ tíráyè bó ṣe gùn tó ni ìyẹn ni pé anabi farabalẹ̀ kírun yẹn ó fáìn ó yàtọ̀ sí báwa ṣe ń kí tiwa ó yàtọ̀ sí báwa ṣe ń kí tiwa tá a máa rush àwọn tá a máa ń kí mọ́ndò ó sì gbá àwọn tó ṣe pé àfa láàrin bíi thirty minutes àti parí raka mẹ́tàlá kì í ṣe bẹ́ẹ̀ anabi sọ̀rọ̀ láwọn àlùwọ̀sálà farabalẹ̀ kí ó rùkú dáadáa ó forí kanlẹ̀ dáadáa ó dúró dáadáa bẹ́ẹ̀ náà ni pé irun yẹn tún gùn anabi nígbà tó kí mẹ́rin yìí tán anabi ṣe yàwá ṣe nígbà tá anabi kí mẹ́rin yìí tán anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó jòkóó ó jòkóó ó dẹ̀ ṣàtàyà ó ṣàlámà ó ní tó mọ yòóṣọ́ àrùbáhà ìgbà tó wá sinmi tọ́pẹ́ díẹ̀ anabi tún wá kí mẹ́rin míì fala tẹ́sán àni hosùn ìhìnnà wàtó lè ìnà má béèrè nípa bó ṣe dáa tó fa. Ah, ṣé wọ́n fẹ́ try bó ṣe dáa tó wíṣe gùn tó ni ẹ̀yin pa ànábì máa karùn yẹn tí máa gùn dáadáa yóò sì farabalẹ̀ kí lẹ́yìn ìgbà yẹn wá sálámà ọ̀ẹ́sẹ̀ wá tún kí mẹ́ta lé eléyìí jẹ́ ká mọ̀ pé a máa kí mẹ́rin papọ̀ látara eléyìí làwọn afá ti fààyọ pé mẹ́rin á kí papọ̀ lẹ́ẹ̀kan náà so ẹ̀rí nìyẹn fún yẹn tọ̀ nínú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tá a tún fi lè gbà kí àwọn nǹkan yìí níjọ́ tá a bá kí márùn-ún tó bá jẹ́ pé márùn-ún la kí tọ̀ márààrún yẹn a lè kí gbogbo ẹ̀ pọ̀ lẹ́ẹ̀kan náà ká má jòkó rárá tá a fi dédé lẹ́ẹ̀karùn tá a bá dédé lẹ́ẹ̀karùn láìsẹ̀ wá jòkó láwà sálámà àti parí irun náà nù ẹlẹ́mi tó rò pé tuntun wo tún lélẹ́yìí kì í ṣe tuntun o níta ànábì ti ṣe ni ẹ lọ sí tíra ẹ lọ àwọn tíra eléyà àsì nídìí ká tọ́jú rẹ̀ pamọ́ o ti alùsùnà ìtọ́jú tíra pamọ́ sílé ẹni tí ò ní tíra náà ni mo sọ pé ẹ̀mí ìnísọkọ tíra yẹn fún yín ìnísọkọ tíra yẹn fún yín kẹwàá lọ hmm, tó bá jẹ́ pé ọba ní tíra àtúnà tó kà ní tó jẹ́ tíra gidi ó so kọ rẹ̀ fáwọn èèyàn ẹja sínú àwọn tíra kàṣekínní ká lọ wo bẹ̀ á rí i pé á bá àwọn nǹkan hadisi anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin tá a tún gbà a fi kí àwọn arákà oríṣiríṣi tá a sọ yìí tó bá yẹ kí arákà méjì lẹ fẹ́ kí ọ̀nà lẹ lè gbà kí méjèèjì yẹn tó bá wù yín ẹ kí méjèèjì yẹn pọ̀ lẹ́ẹ̀kan náà ẹ kí méjèèjì yẹn pọ̀ lẹ́ẹ̀kan náà tó bá wù yín bákan náà ni tí ẹ bá kí méjèèjì pọ̀ náà lẹ́ẹ̀kan náà láláì jòkó lẹ́bàá wá dédé ẹlẹ́ẹ̀keje ẹ̀sìn kínní ẹ̀ sálámà tẹ bá dédé ẹlẹ́ẹ̀keje ẹ̀ wá sàtáyà ẹ̀ sálámà ọ̀nà alákọ̀ọ́kọ́ nù nígbà tá a bá fẹ́ kí méje ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tẹ́ fi kí méje ni pé kẹ́ kí mẹ́fà pọ̀ lẹ́ẹ̀kan náà láláì jòkó rárá tẹ ẹsẹ̀ wàá ṣàtayá ẹwà sálámà eléyìí tún jẹ́ ọ̀nà ẹlẹ́ẹ̀kaàrún tá a lè fa fi kí àwọn òǹkà yìí níjọba bá wá kí mẹ́sàn-án eléyìí ọ̀nà kan dàrẹ́ẹ̀tì náà lẹ́ẹ̀fì lẹ́ẹ̀fì lẹ́ẹ̀fì sálámà rẹ̀ bó o láti ṣe yíhun òun náà ni pé kí ni kẹ́ẹ̀kì ní kẹ́ẹ̀kì rákà mẹ́jọ pọ̀ lẹ́ẹ̀kan náà tẹ́ ẹ bá dórí ẹlẹ́ẹ̀kẹjọ kẹ́ ẹ ṣàtayá kẹ́ ẹ má tẹ́ ẹ bá wá ti dìde kẹ́ẹ̀kẹ́ yọ̀ọ̀kan sí kẹ́ ẹ wá ṣàtayá kẹ sálámà eléyìí ni àwọn ọ̀nà èyí tá a fẹ́ ká gbà ká fi máa fi kí irun wa gbogbo ń tá a sọ yìí lórin lẹ̀ nínú sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam tí a bá lọ wọnú tíra èyí tí bàbá wa sheikh nasiruddin alalbani rahimahullah tí wọ́n kọ tí wọ́n pè ní sọláàtò tarawee àbí tí wọ́n pè ní kiyamu lail àárín àwọn àkọọ́lẹ̀ yìí àárín níbẹ̀ eléyìí jẹ́ tíra tó gbajúmọ̀ la fi dárúkọ rẹ̀ fún wa ń bẹ ní gbogbo àwọn tíra ẹ̀sìn pátápátá tí wọ́n jẹ́ àwọn tíra fíkìl tí wọ́n tóbi gbogbo ẹ̀ náà ni wọ́n sábà máa kọ́ síbẹ̀ àmọ́ torí pé tíra tí bàbá yìí ṣe yìí ó ṣe ọjọ́ kìtàbọ̀ mustakilun ìtíra kan tó dá wà nípa ọ̀rọ̀ sọ̀látò tàràwé tí a sì rí pé àwọn àdéṣe rẹ̀ ó ní àlàáfíà dáadáa àwọn eléyìí ní ta fẹ́ kí a gbà ká fi kí irun sọ̀látò tàràwé yìí ha eléyìí sì lóore ju èyí tá a máa kí ní òru táwọn tó máa ní irun méjì sálámà mẹ́ta sálámà kan àbí irun mẹ́wàá sálámà márùn kò sákọọ́lẹ̀ fún irun o kò sínú súnà ànábì bá nínú tíra kankan o àyà àwọn tíra tí wọ́n kọ tí wọ́n fi ń se táwọn táwọn yẹn se fúnra wọn ń ẹ lè ba nínú hadisa nabi kankan tánàbí ní irun irun mẹ́fà sálámà mẹ́ta fatia kọ̀ọ̀kan iná sádínáhù mẹ́wàá mẹ́wàá ẹni tí ọba mọ iná sádínáhù kọ́ka kùrìsíyò ogoogun lórí irun kọ̀ọ̀kan kátọ́rọ̀ ayé kátọ́rọ̀ àlèkè àmọ́ eléyìí pátipàti ni pátipàti ni n tí ò ní kò ní basis nínú ọ̀sìn nínú ọ̀sìn tí ọlọ́run bá gbé fún anabi wa muhammad tàbá kí tàràwì wa tán lálẹ́ tó bá wù wá tàbá tó fẹ́ dìde lóru ó wù wá ni so kò sẹ́nìkan tí ó yan nǹkan fún wa níbẹ̀ yẹn irun tá nẹ́bi ti yàn fún wa lè tá a sọ yìí kódò tó tú wa lẹ̀ pé tẹ bá tó fẹ́ kí jù bẹ́ẹ̀ lọ ó tó tú wa kódà tó bá tó rọrùn kó bá jẹ́ pé kò rọrùn fún ẹ náà ni ó tó fẹ́ kí mẹ́ta gan lásán lóru kódà nínú tàràwì kò sí ntọ́ta kò nínú súnà anabi wa muhammad àbẹ́yìn tẹ́ ẹ máa ń bùrùn fáwọn èèyàn tẹ́ni náfìlẹ̀ òru tòní wàláyì kò sákọ̀ọ́lẹ̀ fún nínú súnà anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ lọ gbogbo tíra àdìsí pátápátá ẹ̀ ní bambẹ́ ẹ̀ ní bambẹ́ ó ti yé tẹ́bá rí tracy tó bá jọ bẹ́ẹ̀ wọ́n sọ fún yín pé àdìsí mọ̀dóhù àdìsí dọ̀ẹ́f òní wọ́n ṣe kíni òní wọ́n tọ́ka rẹ̀ sí fún yín torí délé ìjàmá mùsùlùmí ẹ̀jẹ̀ ká jọ jàre ká sí ẹ̀sìn èyí tí ó yẹ kóró tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí yóò sì gbà ní ọwọ́ wa. tọ́ nínú àwọn àkíyèsí tá a fẹ́ pera wa sí tabari imam tó fẹ́ ka tó fẹ́ léde wa tó ṣe pé àfẹ́jọ kíjàmá sàlátàràwí ẹni tabari pé ọ̀hà kòránì jù tí ó jẹ́ pé ní tàjíwéèdì rẹ̀ sì dójú nígbà tó bá ọ̀hà kòránì tó nígbà mẹ́ni ẹlòmíì yóò fẹ́ ka kòránì tó bá fẹ́ kà lórí ni mistake rẹ̀ ọmọ pọ̀ dáadáa tó bá sì fẹ́ kà nù tíra nìyí ọmọ rọrùn fún a sì fẹ́ ká kà lórí ni nígbà tá a bá ń kí sọ̀lá tó tara àwìn lọ́wọ́ eléyìí ni ẹni tó bá mọ̀ ká dáadáa jùlọ láfẹ́ kó ń líìdì wa láàrin wa tó bá jẹ́ pé àtúnrí èèyàn ẹnìyẹn wá rò pé òmíràn ni mo sì fẹ́ líìdì kò sì fẹ́ ṣe mistake púpọ̀ kò sí tó ború láti gbé kùránì lọ́wọ́ kó fi kírun rẹ̀ yìí kó gbé kùránì lọ́wọ́ kó líìdì àwọn èèyàn kó sì mọ̀ ká kó máa ka àyà fún wọn sóra fún wọn nínú alukurani láti nu kurani direct lórí irun eléyìí ẹrú ìyá wa aisha rọdí aláwọ tá a là hàn ó ṣe lọdọ ìyá wa aisha òfin líìdì rẹ torí ẹ kò sí tó burú ń bẹ àmọ kò dáa fáwọn tá a jẹrú ẹyìn káwa láwa náà máa gbé musafu lọwọ eléyìí o kò sí ẹ̀rí fún rárá o kò sí ẹ̀rí fún kọlọmọba subahana taala kọmọsá sàlékún àgbọyé ẹnìkọọkan wa kó tún wá sí níbi tí a kò sí subahana kàlá humna abiy amadiku aṣáájú aláhìlá ilà ń ta asẹ́fúkà tóbulè. ọ̀rọ̀ nípa sọ̀láṣí tarawí ọ̀nà ni ti àtìgbọ́ yìí nígbà tí akọ́kọ́ sọ lẹ́ẹ̀kan ẹ̀rí mi ò pé à ah, níwò yìí látùmọ̀ ẹ̀ṣẹ̀ máa sọ ọ̀rọ̀ nípa tarawí ẹ̀bẹ́ àwọn náà rí i pé àǹfààní ta rí ń nípa bá bó láṣẹ kí àwọn aráka ti yá kí ń ibo láti jòkó ibo láti dìde iye wo la lè kí iye wo la lè kí àwọn ìnáwó làwọn èèyàn gbà ṣàṣìṣe níbi ọ̀rọ̀ tarawih eléyìí náà láti gbọ́ ọjọ́ kí agbìyànjú ká ṣàtúnṣe rẹ̀ kọ́lọ́mọba kó mọ́ ṣàtún ẹni kankan wá ṣe yóò lè máa rìn títí korí mọ́ mi bọ́n gbà tá a bá ti ń gbá kíyèsí tán bá ti ń pè wá ẹja tètè máa lọ ká lè tèmọ́ chíǹjì gbogbo nǹkan yẹn a ti ń ṣàṣìṣe ń bẹ kọ́lọ́n kó mọ́ ṣàgbà gbogbo ẹnì kankan wa gbogbo oorun wa gbogbo nta bá ń ṣe gbogbo ìfaragbolẹ̀ wa nínú ramadan kan mọ́ṣá gba ní ìjọsìn fẹ́ nìkan kan wa bákan náà à ń bẹ lọ́wọ́n bá fún àfàdílà tó ṣe tí wọ́n ṣe wá láǹfààní nípa àwọn alámọ̀rí ẹ̀sìn wa yìí kọ́lọ́wọ́n bá kò mọ́ ṣàjẹ́ kí àárín wọn pẹ́ kò mọ́ ṣàbà ṣàlékún mọ́ wọn àti àláfíà ara wọn gba àti abáwọn abẹ́lọ́wọ̀n bá náà kọ́lọ́wọ́n bá kí mọ́ ṣàṣe bẹ́ẹ̀ fún àwa náà abẹ́lọ́wọ̀n bá fáwọn tí wọ́n ran ètò yìí lọ́wọ́ ọlọ́kùnjọ kan kọ́lọ́wọ́n bá kò mọ́ ṣàbà ara wọn náà lọ́wọ́ kò mọ́ ṣàbà gbàdúrà wọn àrísìkì wọn lọ́njọ́ mọ̀ pọ̀ sí wọn wọn láéláé wàlá títóbi ọlọ́run alára haúlá wàlá kó wàtà ilá abilá ẹjá pè sórí ẹ̀rọ fàdílà tó ṣe bí a ní ìbéèrè àbí afẹ́ṣẹ̀wádìí kankan sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn zero eight zero three two four eight zero six one five zero eight zero three two four eight zero six one five àtúmọ̀ pàdé lọ́la pẹ̀lú gọ́lọ́ orúkọ mi ni musadik ibn zakaria ibn saad ọmọ adua wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n bá ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó ta gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn kọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹni yeke ilé kí o madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹnu kéke bí èdè abínibí bákan náà làwọn ọmọ yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé kí o madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ monday sí ọjọ́ fr friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru gunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru gunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.